tọmọlá kejì jẹ́ o ṣùgbọ́n kò sí ń tọ́mọ èèyàn lè rí ṣe nínú gbogbo èrò burúkú àti tọ́lọ̀mbà fún un àbí òye wa kò sí ń tọ́mọ èèyàn lè rí ṣe àti tọ́lọ̀mbà fún un ìwọ lọ wá nígbà kí aburú ọsẹ lórí tiẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ bíbẹ lọ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ sísádi Ọlọ́run àmẹlẹ ayé yìí kò tó ń tà lè ti torí rẹ̀ máa jà tọba dundundundundun ẹ padà dín téèyàn sílẹ̀ tọba kankankankankan ọlọ́run tún lè jẹ́ ó dùn lọ́dún yẹn kò sí nítorí ọlọ́run ọba wa kì í ṣe ọlọ́run ọba ni tọba yẹ yín kadhalika nufassilu al-ayat bá a ti dá sàlàyé fún yín yóò tẹ̀rítẹ̀rí bẹ́ẹ̀ lọ́lọ́run ọba máa ń ṣe àfihàn àwọn àyà rẹ̀ àwọn ẹ̀rí tó múnádóko li qawmin yatafakkarun táwọn ẹ̀yìn ti máa ronú gbogbo ọlọ́njọ fún làákàyè kìí ṣe gbogbo wa là ń lò làákàyè wa lọ́nà tọ́da ọ̀bẹ nínú wa àjọ pé tí ó kó aburú bá wọn láyé àti lálùkìyàmù làwọn máa ń lò làákàyè wọn sí àwọn eléyìí àdánwò ní làákàyè tí wọ́n jẹ́ fún wọn ó sì ń dánú wa àwọn tó máa ń lò làákàyè wọn lórí tí ó sì wọn láǹfààní gbogbo tó mú dáadáa bá wọn láyé tó mú dáadáa bá wọn lálùkìyàmù làwọn máa ń lò làákàyè wọn sí torí ẹ̀ kẹtara àpèjúwe tó lọ́n fi lélẹ̀ fún yín yìí o kí ọmọ kílé ayé ń fi máa bọ́ máwọn ẹni tí wọ́n ń gbowó ọmọ lọ́wọ́ ní kíákíá ni kìí gbé pòórá mẹ́yàn lọ́wọ́ nítorí pé tó bá pé iṣẹ́ tẹ̀sẹ̀ tó ń jẹ yín lójú yẹn ọba pé ti aládàáni ni àdáwò lè dé bá tó bá pé ìjọba ni àdáwò lè dé ìwà ìjẹ́pẹ́sẹ́ aládàáni tó gbà yín síṣẹ́ ni àdáwò lè dé báyìí bẹ́ẹ̀ kó sí nǹkan tí yẹn lè máa ṣe láyé tá àdáwò lè dé báyìí. torí ẹ káwọn ìpínlẹ̀ ayé wa irú àwọn a máa tètè bọ́ mọ́yàn lọ́wọ́ kámẹ́jọ o o ẹni tó ṣe wípé ó ti fọkàn sí ilé kọjá sísọ tí wò pé àwọn àlérí nítorí pé ilé ayé wọ́n ní bọ́ọ̀lù ti ṣe dáa ni pé máa sámẹ́ni tí ń bá ń wà lọ́wọ́ ẹni tí máa ń lépa ilé ayé tí ń wà tí ń wà ilé ayé máa sámọ̀ lọ́wọ́ ẹwà wo nǹkan nǹkan ìyàlẹ́nu ilé ayé máa wá àti jókòó sọ́dọ̀ ẹni tí máa ń sáfà la ilaha illallah ẹni tí máa ń lépa rẹ̀ tí ń lè tí ń lè tí ń lè pé ah, máa kó bájọ máa kó àwùjọ ilé ayé ọ̀tẹ̀ bọ́ ọmọ ẹ wo wàhálà táwọn èèyàn ń ṣe lórí kí wọ́n fẹ́ lówó sẹ́wọ́n ni wọ́n á nì ẹni tó wá jẹ́ pọ̀ lẹ́nu tẹ́ máa wò pé irú eléyìí irú eléyìí ọlọ́run sì kó wọn fún yẹn ni pé ẹni tí ń bá ń rí tí ń gbé máyà ní sábà lọ́wọ́ ẹni tó rí tọ́sá fún lòun máa lé mú tí ó jókòó sọ́dọ̀ rẹ̀ eléyìí ò túmọ̀ sí pé kọ́ wá pa tẹ́tì o. tó náà sọ ẹni tí ọba wáyé láyé máa fẹ́ jókòó sí lọ́dọ̀ àbí òye wa ọ ìyá inú rẹ ó dùn so ṣùgbọ́n lérò òun náà ni pé kìí ṣe pọ̀ wá lọ kàkún bàbàrà bó o ṣe rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run ìní tí wọ́n kàkún bàbàrà ọlọ́run aláàánú yóò tún á san án lẹ́sàn pẹ̀lú pé ń tún fún ọ nílé ayé òun náà yàtọ̀ sẹ́ni kò ní ní ju tí ó fi máa jẹun lọ ọ̀pọ̀lọpọ̀ ló bá ṣiṣẹ́ títí títí tí ebi ọ̀pá náà ni ẹ̀rí sẹ́wọ̀n pé ah, bóun ni bóun ni sẹ́ yóò ní à ń jẹun à ń jẹun lẹ́wù ló wọ́n wà nítorí pé kí ni ó wo wọ́n máa títí títí kò rí ju tí ó fi máa dínà ìdí lọ sòkèèyàn ọmọ ìjẹni tó wálé ayé má jù tẹ bá ti wà má jù àárẹ̀ tán. ọlọ́wọ́ bá tún fi àwọn àpèjúwe ní náà lílẹ̀ náà alukur'an níbi tó ti ń fi ilé ayé àti bó ti ṣe máa ń tètè pòórá tó ń fi ń wé omi òjò tó ń rọ̀ láti sánà tó lúpọ̀ mọ́ ilẹ̀ tílẹ̀ wá mú àwọn arúgbìn jáde lórí ṣìríṣìríṣìríṣì ṣùgbọ́n tó ti gbé pọ̀ pẹ́pẹ́ jìnnà tọ́lọ́n tún sọ gbogbo orúgbìn yìí di ń tọrọ fẹ́rẹ̀ bí ìgbà tó ṣe kékeré sùn láàrí lánàá tìǹwá ń dùn bẹ́ẹ̀ bọ́lá ń sọ nínú Suratul Kahf ونضرب لهم مثل الحياة الدنيا كماء إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا قالوا أني أفواني أكجوه إلى أيه أكجوه سمي إلى أيه قد أجاب يجوني تنو وظهر لا تسمع تمي روان لكم ملك في لوان ما وربني قال لو لكم أجوكا àtẹtẹ yẹn jẹ àtẹtẹ ẹranko ọjẹ ṣùgbọ́n kọ mọ pẹtọ jìnnà nínú gbogbo àwọn arúgbìn àtẹsọ yìí náà bá di ń tọrọ sátẹgùn ń fi ìdánù bó ti fẹ́ Ọlọ́run ọba alágbára ni lórí gbogbo nǹkan o bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọba sọ nínú sórọtù zumar àti nínú sórọtù hadid Ọlọ́run ọba tó fi àpèjúwe ìsẹmíláyé ó fi wé ti omi ó fi wé omi torí ẹjẹ náà ẹjẹ ká sàkíyèsí o ẹjẹ ká sàkíyèsí yìí kìí ṣe ń tẹ̀yàn wò wọ́n ma kìí ṣe ń tẹ̀yàn wò wọ́n ma lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti fún alákòjúwe ilé ayé ká má bàa wò wọ́n ma ká má bàa jẹ́ni tó ṣe pé òun náà láwọn torí rẹ̀ gbélé ayé tí wọ́n máa wá àti rí wọ̀ ọlọ́run á ní ṣùgbọ́n ọlọ́run bá ń o. kò pè wá pé ká di mẹ́lẹ́ ayé o níṣẹ́ lọ́lọ́wọ́ bá ń pè wá lọ sílé àlàáfíà ibi tọ́lọ́ ń pè wá lọ nù ìdí nìyí tó fi ní ká máa sẹ́wọ̀n ká máa rántí òun nítorí pé ayé tiẹ̀ kó lọ́lọ́run ti fẹ́ jẹ́ pé ní ọmọ pè wá lọ síbi rẹ̀ ntí ìtàn ntí ìtàn lọ́lọ́run wà ní kẹ́ wo ọlọ́wọ́n bá wọn pè yín lọ sídìí rẹ̀ ọlọ́wọ́n pè ní dárò sẹ́lẹ̀m ilé ọ̀la kí ló dé nítorí pé nílé yẹn aburú èsì yẹn bẹ̀ aburú èsì yẹn nù àlùjánnà ẹ mo fẹ́ gbé kára ni mo bá fàbẹ tẹ́lẹ̀ gbéra mi kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ lálùjánnà akéyìí sami lẹ́sẹ̀ ni kò sí ń bẹ́ẹ̀ nù àlùjánnà àti pẹpẹ yìí wo ó ti dàwó lé mi lórí kò sí ń bẹ́ẹ̀ nù àlùjánnà kò sí pé bá a ṣe mí. kò sí ní pé inú rìn mí kò sí pé fọ́ mi nínú àlùjànnà aburú èsì yẹn nínú àlùjànnà. bákan náà àbùkù èsì yẹn bẹ̀ á ó gbé lọ́wọ́ ọfọ́ lójú ọ̀yà dẹ́tẹ̀ ọ̀yà rọ kò sí nínú ụgbọ la ilaha illallah tó gbogbo ẹni tó wà gbogbo kan tó bá wà lára rẹ̀ wọ́n gbé wa dìde ni lẹ́ni tó ṣe pé bóhùnmá kò ní sálébù lára wa gbogbo àlébù tó ti wà lára wa láyé yóò kó mbẹ ẹni tó járọ ẹ̀rì tí ó rìn afọ́jú yóò ríran so wéré ọ̀nà ọ̀dà ni tó gbádùn oníkálukú wa yóò dìde ń pípé yóò dìde ń pípé wọ́n ní kọ́dà tó fi dórí àwọn ibi tá a ti ṣèṣe tó ti san gbogbo ọ̀pá rẹ̀ ọmọ àlìjáná wọ àlìjáná pẹ̀lú àwọ̀ tuntun ọmọ anáná wọ náà pẹ̀lú àwọ̀ tuntun kí ìyá olè bá tó la kí ìgbádùn olè bá tó ọmọ àlìjáná là ń tẹ̀. nítorí pé nígbà tí fèsì ẹ̀rì pé àwọ̀ ta kókó títa kókó tó ta kókó gbogbo níta máa ń jẹ láyé tí máa ń dùn mọ́ wa kọ̀dájú pé ìgbádùn yẹn débi tó ti ta kókó torí sense of feeling ó lè ti kó mbẹ́ ó lè ti kó mbẹ gbogbo ẹ lọ́lọ́run mú kó tó bá di lálùjáná tó eléyìí jẹba kódà tóbi lórí ilà àtàkọ tó wà lẹkẹ gbogbo ẹni tó máa kọ là sílẹ̀ kẹkọ máa dunnú tẹ̀sán ní ayé ń bì ń bì yín ẹ̀ ń wọ́n náà sẹ́ẹ̀ fi yọ ẹ̀ rí tó adúpẹ́ fọlọ́ láwùjọ yá àná gbogbo ẹ̀ ní ọ̀lọ́ gbogbo ẹ̀ ní ọ̀lọ́ ó túmọ̀ sí pé tọ́ba bí mọ́mọ́kọ̀lá fún ní ìsìnkọ́ sọ́ra rẹ̀ àwọn tó wà lẹ́kẹ̀ẹ́ wọn gan fẹ́ yọ ká tó pè wọ́n gbogbo okpo ń bẹ tó bá di lọ́la òkèèyà irú ìta obìnrin náà máa tún sọ́wọ́dá máa tún sọ́wọ́dá gbogbo ẹni okpo ń bẹ tá ń nira gbogbo ẹni okpo ń bẹ tó bá di lọ́la òkèèyà torí ẹ ọlọ́run ló ń pè wá ká máa bọ̀ wá sálì jẹ́nà kì í kàṣí kọ́ àlọ́ wà lìjẹ́nà tó máa tara rẹ jọ áá rárá o àti rárá ìjẹ́nà wọ̀ ń bùkátà ká ṣiṣẹ́ ó ń bùkátà ká sinọ ó ń bùkátà ká tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa sallam. ويهدي من يشاء إلى صراط مستقيم ọlọ́run ti máa fọ́nà ń bẹni tó bá fẹ́ lọ sí ojú ọ̀nà ilé ìtọ́tọ́ ọlọ́run dákun fi wá mọ́nà. a rí i pé agbára kọ́ mímọ̀ àti kọ́ bí bàtà bára mùsùlùmí àmọ́ ọlọ́ọ̀ni kọlọ ma káwọ àánú rẹ̀ kó lórí wa o ẹni tí Ọlọ́run bá fi mànà wá sí di ẹ̀sìn Islam Ọlọ́run ti so orí ńlá fún à ń bẹ lọ kọ wá kú lórí Islam yẹn ni torí tí ẹ bá ti lè kú lórí Islam èèyàn lọ sí Daru Salam èèyàn lọ sí alìjánná nìyẹn ìdí nu táwọn fi ń ṣe kìlọ̀ fún wa òní yá ayyuha alladhina amanu taqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ báyọ̀ ọlọ́run nípa apá pípáyà rẹ̀ ẹ mẹ́sẹ̀ gbà láti kú láì jẹ́ mùsùlùmí torí ẹni tó bá kú mùsùlùmí lọ lórí rẹ̀ torí ẹni tó bá gbẹ́gbẹ́ nìkan kú ẹgbẹ́ tó ń bí ilé rẹ̀ tó sẹ́ mùsùlùmí kí ẹ má lọ sí àdúrà sí fún káfíìn wọ́n ní mùsùlùmí à ah, ọlọ́run foríjì ọlọ́run kẹ ọlọ́run gẹ̀ tó bẹ́ẹ̀ ni mùsùlùmí torí ẹ tí ẹ bá kú mùsùlùmí á bá yọ̀ ike àtúbọ̀tán tiẹ̀ ti dáa ó kọ àwọn tá a kù nítorí pé wọn ọmọ báwo ló sì parí níbo lọkọ rẹ níbo ní ogun rẹ ọmọ ìbẹ́rẹ̀ náà ti rí ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ pé mùsùlùmí la máa sí ṣùgbọ́n nǹkan ìbànújẹ́ ni pé ńgbà tó bá kú dẹ̀dẹ̀ tí kú ti súnmọ́lé rẹ̀ lẹ́bàá sọ fún wọn gbé lọ sọ́ọ̀tì ibi tẹ́lẹ̀ máa ń da ọlọ́wọ́ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ọlọ́wọ́ ẹ̀kọ́ máa dá aké ní tọ́ọ̀tì máa ló kú sí ọ́ àwọn òbí lẹ́nu ṣe tọrọ ìwọ fẹ́ kó àdúrà tó so kúrò láhàn tó ọlọ́run mẹ́jẹ̀. tó ń torí ẹ ọmọ ibi tó parí tiẹ̀ náà lórí ẹ̀kọ́ tètè papọ̀ lẹ̀ wẹ́ òun kó o lè ṣe ọmọ gbọ́dọ̀ gbé ọ lọ sọ́ọ̀tì sọ̀rọ̀ pé òun kún sọ́ọ̀tì abẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ wọn kúkú kún sọ́ọ̀tì lẹ́sìn kó wọn lọ sọ́ọ̀tì wọ́n bá máa kúlẹ̀ ilé ẹ̀sán jẹ́ lásán lásán àwọn òkúrọ̀ bá kẹ́sẹ́ pé irọ́ lásán náà wọ́n fi wá sí torí ìdí ẹlẹ́yìn ẹlẹ́mìíràn gbọ́ pé ọ̀dọ̀ babaláwo ló kú sí tọ́ba tí wọ́n á kú sọ̀dọ̀ babaláwo wọn àwọn imam ọ̀kan jama yín kú jama mi báwò jama mi tó kú lé babaláwo tó <laughs> wọ́n rò pé àwọn orí búrẹ́dì fi kọ́ olómi ọbẹ̀ jẹ́ àbí òye torí ẹ̀ ló ti dẹ́kun a nídìí láti béèrè láwùjọ mi a máa béèrè láwùjọ yìí gbọ́lọ́kú sí wọn ni àká fi sẹ́nu ká dákẹ́ ni ẹ má fi sẹ́nu ẹ tú jáde ẹ tú jáde ká gbọ́ wọn ni ọ̀dọ̀ babaláwo kan ní ẹ babaláwo báwo wọn ni kọ́dà wọn sáré gbé lọ síbẹ̀ ni nílùú rá òkè lọ́dọ̀ babaláwo ní rá lọ́wọ́ kú sí ibi tí wọ́n rà sí lóde torí de ilé ẹ máa wádìí láwùjọ yorùbá yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ rí pé mùsùlùmí ni wọ́n ọ̀gbọ́lọ́ǹgbọ́ kan lọ títí wọn ọ̀gbọ́lọ́ǹgbọ́ kan lọ títí láwùjọ yorùbá yìí kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n ọ̀gbọ́lọ́ǹgbọ́ dáadáa ni torí pé àdáwò tí ì ṣe yorùbá lẹ́ rí mọ́ṣáláṣí tádáwò bá dé ní ìfún àdáwò bá sì dé gan ogun ni wọ́n ń ṣe kátó apádáwò dé torí ẹ̀ náà ni wọ́n á kú tẹ́ máa rọ́ọ̀ṣì pékin èmi wọn náà ní kú tẹ́tẹ́ tuntun tẹ̀ láti jàǹdà sílẹ̀ àtàtà àwọn pọ́ọ̀tù dé tí wọ́n láwọn fẹ́ gbẹ́rù àwọn àwọn lórí kàmbì orí báyìí nígbà bàbá tó kú tẹ́yìn tó sọ láti ṣe lára àwọn ẹgbẹ́ àwọn ni àwọn tó ń ṣẹgbẹ́ òfò ni ẹgbẹ́ dárídárí ẹgbẹ́ ológbò ni kọ́dà lógbò àwọn bẹ lábẹ́ ẹgbẹ́ ẹ̀dì ẹgbẹ́ bẹ́ẹ̀dì wọn kè é la hawla wala quwwata illa billah ó sì lè jẹ́ pé ọ̀kan nínú àwọn jẹ̀mọ́ ẹ̀lẹ́ ta kún àbí òye wa ó sì lè jẹ́ kọ́kan nínú àwọn adẹ́wò láǹfààní ó lè jẹ́ lè máa mú la hawla wala quwwata illa billah àwọn àti lè má mọ̀ wá tó bá bọ́ lẹ́nu àwọn jàmá ńkọ́ àwọn jàmá ńkọ́ tó yà ló jẹ́ pé láwùjọ yorùbá ẹnìkan lọ kẹ́yìn kan mánu kò lè tẹ́nìkan kan jẹ́ ẹnìkan lọ dé sábàkà àárọ̀ kan kò tẹ́nìkan kan jẹ́ láwùjọ yorùbá yìí ẹnìkan wọn jalabi à kò lè tàwa yìí jẹ́ torí pé kí ni àti mọ̀ pọ̀pọ̀lọpọ̀ wọn ò gbọ́ lọ́n kankan gbọ́ irọ́ lásán irọ́ lásán àṣírí ń tú ẹlòmíì tí kúta àṣírí ti tú ebi lè má nǹkan la sọ fún un pé wọn parí sọ láti lè ṣá kọpẹ kó jìnnà lọkànnù jama ká igbá ẹ títí ń gbẹbọ lọ sórí ìta mọ lọ́wọ́ wọn parí sọ láti lè ṣá láago mẹ́sàn-án sì ti ń gbẹbọ lọ sórí ìta. ó ń tẹ wọn á rí ó ti sásọ mọ́ra bíi tàwọn olórí ibú yẹn ṣé ọ̀gá àná máa sásọ kan mọ́ra bíi ìráàmù orí ibú orí tó ti sásọ mọ́ra tó súre sí tó súre sí ọmọ wọn sọ asalaamu aleykum sọ àgbà alukur'an lọ́wọ́ masalama sọ ànídá mo rò pé yé ẹ̀hẹ́ wọ́n sọ asalaamu aleykum bàbá yóò sàdá asalaamu aleykum kọ̀dá so <laughs> so sísúre tí súre sí ìgbà oníbu tó gbé lọ ìní tá n bá lọ tiẹ̀ táwọn kan ti sọ fún mi bẹ́ẹ̀ ni kò bá bọ́ sọ̀rọ̀ má dáhùn má dáhùn so ó fi wá gbẹ lọ síbi tí ó gbé lọ òun wá ń béèrè pé káwọn tún lè máa tẹ̀síwájú ṣe sọ láti lẹ́yìn lẹ́yìn ìtaani lẹ́yìn ọ̀daràn ọlọ́run mẹ́jẹ kátó sẹ́yìn àṣetọ́nù ọlọ́run mẹ́jẹ. gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ láwùjọ yorùbá yìí báyìí so tó bá sì kàn wọ́n pé àwọn sọ̀rọ̀ islam wọn ṣe kíni àwọn náà lẹ́rìí láwọn ní lórí wọn bí oṣù ká ìmọ̀ ẹni kọ́ bò sí mbẹ̀ irọ́ gidi torí ẹ̀ ló ṣe pé tẹ́ bá tilẹ̀kùn tẹ́ kó àwọn afáàlùkùn ní mọ́ṣáláṣí ìgbà tẹ́ sọ pé kálukú ní jáde láì jẹ́ fún awọ ara rẹ̀ o ẹ̀ bá ń tí ọ̀dà lára ẹ̀ lónìí wọn náà ah, àwọn dira ni àyè torí gbogbo iṣẹ́ ìdìmọ́ra yín náà ń kọ́ ẹ̀ kúkú mọ̀ bá ti kún ọ̀yẹ́ra yín wò ẹni tí wọn bá fi lè bá nǹkan lára rẹ̀ nù yín ọgbẹ́ bù sọ̀rọ̀ pé bó bá ṣe lọ́mì yọ lọ́mì ń bẹ̀ wọ́n <laughs> eléyìí túmọ̀ sí pé àfi ká gbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹni tí wọ́n bá wọn dárò sẹ́lẹ̀m àlìjẹ́nà à yóò ṣiṣẹ́ o yóò ṣiṣẹ́ kìí ṣeré kí wọ́n wù mí ó wù kò sẹ́ni tí dáadáa wù àwọn kìí gbogbo ẹni tí dáadáa wù ní ṣiṣẹ́ rẹ̀ torí ẹ̀ ló ti rẹ́ pé kìí ṣe gbogbo ẹni tí dáadáa wù ní orí dáadáa nítorí pé ẹ̀rí pẹ́sì Islam àti sẹ́lódodo bó ti ṣe wá ọ̀rọ̀rùn fọ́pọ̀lọpọ̀ wọ́n bẹnu àtẹ́lù ni wọ́n mọ̀ bẹnu àtẹ́lù Islam gidi ni irú Islam yọ̀bọ̀yọ̀bọ̀ táwọn ń ṣe tí wọ́n ń bàjẹ́ yẹn ló wù wọn Islam tí òkú kan túmọ̀ ṣẹbọ Islam tí òkú kan mọ̀ sòrò Islam tí òkú kan mọ̀ sóògùn Islam tí òkú kan tó máa lọ chọ́ọ̀chì kan mọ̀ lọ chọ́ọ̀chì ẹ̀rí kí ló dé ó lòún bọ́ sábẹ́ ọ̀mbrẹ́là kan ni ọ̀mbrẹ́là wo ọ̀mbrẹ́là wo lọ ọ̀mbrẹ́là ṣe tán wọ́n ní sọ́dún pé fámìlì òun ló kú òun náà wá tẹ̀lé wọn wọ chọ́ọ̀tì kí fi ṣe ìsìn ìgbẹ̀yìn sílá ẹ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ so Islam gidi tí ìjẹ́ kásẹ̀sì bánàbí ti ṣe mú alátọ̀dọ̀ ọlọ́run àwọn Yorùbá ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ràn rẹ̀ ìdí sísọ ọ̀nù fi pọ̀nù gbogbo nǹkan máa ti gbọ́ èrò tún lè léyìí o àwọn ọ̀gbọ́n yìí rí o ẹ̀ ní gbọ́ olódò nìyẹn ẹ̀ máa kankan ń pẹ̀sìn olódò lásán kí lẹ́ẹ̀ máa ń pẹ̀sìn gbọ́dọ̀ ẹ̀ máa tán kọjú sí nẹ́ẹ̀sì ìrẹ́ kan rí pé bàbá wa ń ṣe sọ láti lẹ́yìn náà ń ṣe ẹ̀ máa ń parẹ̀ ẹ̀ máa kankan parẹ̀ tẹ́ bá ti gbọ́ ẹ máa dé mú kẹsì máa fi fi sẹ́ni finish ezeke àgbọ̀ yìí rí owó lọ́gbọ́rí tẹ́lẹ̀ mélòó lọ́gbọ́rí sàlàyé iye tó gbọ́rí Islam gidi wọn ọ̀fẹ́ wọn ọ̀fẹ́ rárá rárá ìdí ìlú ìdáǹkà bá bá nítorí àdáwò bá wọn ẹran kìíní kan òun ti ń tajà òun ọ̀rọ̀ ọjà tàmá òun ọ̀rọ̀ àmọ́ kìíní kan ọmọ ẹ bá mú hisnul muslim ẹ máa lọ sàdúrà yìí ẹ̀ka náà ni mo rò ó ti máa yẹra rẹ̀ tí wọ́n máa sọ pé kẹ́yìn àwọn eléyìí ò tiẹ̀ ríran wọn ò lágbára <laughs> mo ti yóò gbé agbára fún mi ni agbára wo ló ti ń tàbí sọ̀rọ̀ so ló fi jẹ́ káwọn Yorùbá yẹn tàtà wọn ni ìlọlé ológun tàtà wọn ni tí Yorùbá lọ́kọ̀ jẹ́wọ́ pé ìlọ́ọ̀ àmọ́ sàṣà yorùbá ni lọ́ọ́lẹ́ ológun wọn ò gbọ́dọ̀ ń gbọ́ kankan ọ̀rọ̀ kan ní ti tọrọ kan lé ológun náà ọkàn wọn balẹ̀ tó lóògùn jọ lọ́lọ́ wàláhì tàlá ìṣòro ẹ̀ ló ti jẹ́ pẹ́ẹ́rì tí wọ́n máa dìka ni àdìkàtù ńlọ ògùn lọ́dọ̀ yorùbá torí di eléyìí àfi ká gbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹ fẹ́ wà ní jẹ́nà à ẹ ti sẹ́rẹ̀ o ẹ ti sẹ́rẹ̀ tó bá yẹ pé ilé ọba ní ìsìn kéṣe gbogbo yẹn ló lè wọ̀ bẹ̀ kí wọ́n ní ilé ọba náà jẹ́ amákíni wọ́n gbà ń bẹ̀ gbọ́ kí ẹsẹ̀ gbogbo ìyàn ló lè wọ̀ bẹ̀ ọba gbọ́kọ́ nìkan ti bú ọ̀ràn sẹ́rí tí yóò jọ wọlé oníjọ wọlé yóò ti máa tájẹ́ tiẹ̀ tó bá ti ń wọlé bọ̀ pé tanu tanu tanu tanu ẹni náà kan èyí tí ń bọ̀ èyí tí ń bọ̀ tó wọ́n sọ dúdú nù gbogbo ara rẹ wọ́n sọ ẹ̀dá kan bẹ́ẹ̀ ẹ̀dá kan bẹ́ẹ̀ ìwádìí àdìdè dúró bọ́ọ̀kà tó fà ìpàdà jáde fún làkùnrin kí ló dé bàbá tá a tó wọ́n ká tó máa tà ààfin tẹ́lẹ̀ tí wọ́n ń yàgbẹ́ ńbẹ̀ kìí ṣe gbogbo èèyàn ló lè wọ̀ bẹ̀. ẹ̀kọ́ ni ẹnìkan ò ti ṣe ọba rí tẹ́lẹ̀ ẹ̀ńkà ń sọ̀rọ̀ lọ ni gbogbo ẹ̀ kábíyèsí o kábíyèsí ọ̀rọ̀ tọ́sọ tó wúlò kábíyèsí ìtọ́sọ tó wúlò kábíyèsí ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tó ní làtẹ̀ wá sọ pẹ̀tọ̀ bàbá objection. of what? <laughs> objection. ọ̀dà. ọjọ́ ìtìkágbọ́ wọ́n á gbé ọ̀rẹ́ tẹ́ sọ bàbá wọ́n ń gbé yín gẹ̀ẹ́sẹ̀ àyàn ni kò rí àkógbó àwọn èèyàn yóò sọ wọn sódodo títí sódodo lọ́rọ̀ yìí ni a bàbá àwọn onírara gbà sí pàápàá jùlọ tó wáyé pé láti títí tó ti wà lórí oyin ẹnìkan fún rí yóò ti máa làágùn yóò ti máa làágùn tí wọ́n máa fọ bọ́jú lẹ́nu àpé àbí ẹni tí ní dòǹgárì tí náà ń wọ ọ́n náà wọ́n ẹ̀jẹ̀ ìlú ayé jọ ni ọ̀yà ẹgbẹ́ ọ̀rọ̀ba tí lọ́ba pa so láyé ń bì nù. olówó gan lásán sí gbogbo yẹn ló lè wọlé ẹ̀rí báyìí wọ́n ti tò sẹ́nu ọ̀nà olówó ni ẹ̀rí bọ́n ti tò bẹ́ẹ̀ ni ẹ̀rí bọ́n sọ pé sọ òun tún di kámẹ́rà wò ni ká sọ pé sọ bàbá kúdí o bàbá aráfá o àti bàbá sàrí o ẹ̀dá àwọn wọlé o. àwọn yòókù ẹ̀mẹ́jọ wọn wọlé ẹ pé àwọn tó kù táwọn pọ̀ wọn mọ̀ ó ti bẹ̀rẹ̀ àsìkò fẹ̀ tó tán pa àwọn náà wọlé àsìkò tó tán tó ti jáde báwo wá lálùjẹ́ lọ ṣe wá gbogbo ni ọkàn wọ̀ ẹni à ń gbà tó ti pé ọlọ́run ló ní ẹrú ọlọ́run náà sì là wá ó rò pé eré ni kì í ṣeré tẹ́ ẹ̀ bá ṣiṣẹ́ rẹ̀ lè rí wọ̀ kò sì sí péyàn ṣe lè ráàlì náà wọ̀ tí ọba jẹ́ mùsùlùmí mùsùlùmí ní kọ̀kọ̀ àti ní gbangba kìí ṣe islam ojú ayé lásán kìí ṣe islam ojú ayé lásán wọ́n sọ yá ayé lójú náà mo sẹ́ni náàm irọ́ lásán náàmù báwò náàmù ẹ̀kọ́ ìlú kan bá ṣe máa ṣe ni dábàá bá ti lè yá ayé lójú náà mo náàm àwa ló ń ké <laughs> ṣe ẹ̀yin olùwàgbọ́ òdodo kálukú ọdẹ náà àwa ni à ẹ nílẹ̀ ní garanti sẹ́ẹ̀fì mara ayé lólùgbàgbọ́ òdodo ìsìláàmù gidi tó ṣe pé ní kọ̀kọ̀ àti ní gbangba ẹgbẹ́ lọ́wọ́n bá gbọ́ ilẹ̀ yóò ṣe tí ó fi rà àlìjáná o torí pé ẹrù ọlọ́run làlìjáná wọ́n sì ní ẹrù ọlọ́run ọba wọn ṣùgbọ́n bó ṣe wọ́n tó ọlọ́run tó ń pè wá pé ká wá wọ̀ torí pé ọlọ́run ọba ò ní nǹkan kan fàlìjáná ẹ̀ ṣe fúnra rẹ̀ Allahu akbar ìwọ tí ọ̀rẹ́ láì kò sí tó ní láyé tí ń wọ ẹlòmíì tí wọn náà nílò kò sí àbáwá kò sí tí ń wù mí lọ́wọ́ rẹ tí ò wù ọ náà kò sí tí ń wù ọ lọ́wọ́ mi tí ò wù mí náà bọ́ọ̀mù yẹn ṣe rí nu ẹ̀gbọ́n tó lọ sọ ni lẹ́yìn sọ́nà àdùlùbẹ̀rọ̀ hatta tunfiqu mimma tuhibbu ẹ̀ lè rí dáadáa gbà lọ́dọ̀ lọ káàdùkẹ́ tó ń ná nínú tẹ nífẹ̀ẹ́ sí.

tí wọn bá ti lè lólé ayé rẹ dáadáa pẹ̀lú gọlọ tí ó ra àlùjáná tí wọn bá ti sí lò wọn yìí chance yẹn lẹ́ẹ̀kejì ní ìtọ́ wọn bá ń ṣèdánwò waec neco waec neco waec neco ọwọ́ pé tọ́bí mi bá tún dé yóò tún mi ṣe ìṣe chance ah, nígbà tí ìbá ṣe nígbà gba pẹ̀lú gọlọ wọn gbà kan níbi yóò tún mú kan náà ṣùgbọ́n tá a yé wa ìjàmbá tá a bá ti lọ àlọ́ náà kò sínú pé mo fail ẹ dá mi padà wọ́n mọ̀ ṣàlàyé pẹ́nìkan ha ó máa ń ṣàánú àwọn ẹranko kódà láàárọ̀ láàárọ̀ yóò dàgbà tó lè fáwọn ẹran fáwọn ẹran ni fáwọn ẹran máa jẹ lójijì lọ́ba kú ha ṣé mùsùlùmí ni wọ́n kì í ṣe mùsùlùmí la hawla wala quwwata illa ẹ̀rù ń bà wá kọ́mọ́jọ ká gbàdúrà kì í ṣe fi sabilillah bẹ́ẹ̀ ni wọ́n dá fóònù lọ́dọ̀ àwọn olóògùn tiẹ̀ máa dàgbàdo lẹ́sẹ̀ràn kó ojoojúmọ́ owó rẹ̀ á máa bu yàrá sí. ó túmọ̀ sí pé gbogbo dáadáa tẹ́ bá ṣe tó bá ti jẹ́ abẹ́ abúradà ẹ̀sìn Islam àṣedànù ni. torí ẹ̀jẹ̀ máa jẹ́ ká mójútó ọ̀rọ̀ ara wa o àṣà Yorùbá ni pé bóńbá tún tán yé wá ọyẹ káfẹ́ nìkan ti tán yé wá ń lé yín láti tí wọn náà ti wà ta lórí tó tán yé wá ń lé yín bàbá bàbá bàbá bàbá yín lọ ó ti yẹ káwọn ti dé wọn ó dé wá báwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ẹnìkan nu òde o ó sì tún máa dá kàkàtà pé tọ́ ọba tún ayé wá ayé kí ló tún wá ìgbàgbọ́ àwọn kèfèrí nìyẹn nínú ẹ̀sìn Islam tó bá ti kó okú nù ó ti jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù àwọn kèfèrí gbàgbọ́ lẹ́yìn àwọn kèfèrí ti tòsí ti wáyé ọ̀pọ̀lọpọ̀ ntẹ́rì tó ń sọ kèé fi ọ̀dọ́ wọn ló ti bẹ̀rẹ̀ àtọ̀dọ̀ àwọn kèfèrí ńlá ló ti bẹ̀rẹ̀ bí àwọn kèfèrí Hindus àwọn India àwọn Farisa àwọn ọ̀rọ̀ kèfèrí àtayédáyé torí káwọn kèfèrí náà nígbà náà ṣe máa gbọ́rọ̀ látọ̀dọ̀ ẹnìkan sẹ́nìkan so àwọn ni wọ́n ní nǹkan tá à ń pè ní tanasukhul arwah wọ́n nígbàgbọ́ pé kéèyàn bá kú ẹ̀mí èèyàn yìí ó kú lára rẹ̀ ó lè padà wálé ayé lálàǹgbà tó bá jẹ́ èèyàn bu tí ọkàn máa jẹ̀gbẹ́ ká wọ́n ní tó bá jẹ́ èèyàn rẹ̀ ó lè padà wálé ayé léèyàn wọ́n sì nígbà gbogbo ẹlẹ́mi lè padà wálé ayé lẹ́lẹ́dẹ̀ gbogbo ilé ìgbàgbọ́ àwọn kèfèrí ni ẹni tó ti kú ti kú o ó tún dijọ́ gbẹ̀ndà òkè yá tọba àwọn yẹn ó lè ra rẹ lárí o because èèyàn kù yọ padà wá hàn sí ní kí atẹ́bá ti kú pé òun ti forí sápá òun ṣe islam kò sì sáyè àti padà mọ́ inú ilé ayé yìí wọ́n gbé mbẹ kò kan lọ kò sì ṣe padà mọ́ sọmọ ká bàmọ̀ ńlá ìwọ́n aláìláì àwọn ah, ọlọ́mọ ṣe agbọ́dọ̀ múra jàmá agbọ́dọ̀ múra káyé tán ara jẹ káyé tán ara jẹ torí tó bá yẹ oògùn kan fi bọ́ lọ́wọ́ kú ni gbogbo táwọn yẹn ń ṣe ọ̀bá òsì òkú náà ni sọba ti kú tiẹ̀ náà ṣẹlẹ̀ sí ọ kákú kábàrà lólóríire ó pé wájú kákú kábàrà lólórí búlọ ẹ̀ńtọ́rí pé lóríire nísìnyí òun máa bẹ lọ́nbẹ lẹ́ẹ̀kan náà pé wọ́n lọ lónìí ni mẹ́jọ ọ̀dọ̀ la gbígbéǹda òkè àmọ̀dé olórí ibú tí òun lọ́wọ́ pé wọ́n lọ mẹ́jọ òde láéláé sọlẹ́ yìí túmọ̀ sí pé ẹjẹ́ àdéṣokòtò wa kó lé o ọlọ́run ti gbà wá láàyè ó kú ká máa lò okùn ká máa lò kọ́nà ń já máa lò wàláhu yẹ́dọ̀rọ̀ ila dàrí sàlám nínú orúkọ àlùjáná nù dàrú àsàlám ìlú àtàn ti sọ bẹ́ẹ̀ nílẹ̀ ayé ń bì ìlú àtàn sọ ní dàrú sàlám tí wọ́n á máa tọ́wọ́ láfíríkà wá bì ní Tanzania dàrú sàlám Tanzania dàrú sàlám tí wọ́n irọ́ lásán ni o ìnagijẹ lásán ni o ìnagijẹ lásán ni o àbí àlùjáná Tanzania ni wọ́n fẹ́ wọ̀ so <laughs> so bákan náà Freetown oná Darus Salam ń jẹ́ lédè Lárúbáwá Freetown ní Sierra Leone níbí báyìí so oná Darus Salam nù so ṣùgbọ́n arọ́ lásán yìí síbẹ̀ ẹni tí wọ́n dáwọ́ ń bẹ̀ ẹni tí wọ́n ti para wọn Darus Salam wọn àbẹ́rẹ́ rí ń bẹ̀ so eléyìí ẹ̀ṣẹ̀ Darus Salam táwa fẹ́ wọ̀ Darus Salam àlùjáná tó yẹ pé àjà rẹ̀ oná làgọ́ ọlọ́ọ̀lọ́wọ́n bá wa ìta àfẹ́ wọ̀ nù kílè báyìí wa wàlláhu yad'u ila dari salam ọlọ́run bá ń pè wá pé ká wá wọlé ọ̀la àlìjẹ́nà tọ́lọ́n bá wá ní ká wá wọlé ọ̀la tó túmọ̀ sí kẹ́ ẹ máa sanwó fáwà kẹ́ ẹ lè bá rí wọ̀ torí ń bẹ̀ ní ìsìn àbá kan sọ pé bí tá a dé yìí ẹ sanwó àti wọ̀ so <laughs> ẹ mọ̀ pé tó wá jọ́ gbìndà kìyàmà tẹ wá rí pẹ́ẹ́ rí wọ̀ ẹ pẹ́ bá pẹ́ àbá àbá ọgbówó rẹ̀ lọ́wọ́ wa ọgbówó rẹ̀ lọ́wọ́ wa gbogbo ìdáná ẹ̀yin ọ̀wá ní ronú lọ síbi kí ṣé kọ́kọ́rọ́ wọn bẹ lọ́dọ̀ rẹ ni tó fi fẹ́ máa gbowó lọ́wọ́ wa ní ìsìn wallahu yad'u ila daris salam ọlọ́run bá ń pè wá pé ká wá wọlé ọ̀la gbogbo wa pátá ní pè kò sì sẹ́ni tí ọ̀fẹ́ láti wá wa ọ̀dọ̀ ọlọ́run tó rọ̀ lónìí kò sí lọ́dún yẹn ẹni tó wá kú tó kọ́kọ́ wọ ọ̀nà kó tó wà lùdánà olóríire lónà yàtọ̀ sẹ́ni tó ẹ̀kọ́ iná ni láéláé ọlọ́dà kò má ṣètò abẹ kọ́dà má jẹ́ àwọ ọ̀nà ká tó wà lùdánà ṣéwá lẹ́ni tó wà lùdánà tààràtà ìwọ lọ kí ṣe nítorí sẹ́wà o nítorí àánú ìwọ ọlọ́run ọba ni. ويهدي من يشاء إلى صراط مستقيم ọlọ́run àti máa fọ̀nà mẹ́ni tó bá ọlọ́run a máa fọ̀nà mẹ́ni tó bá wù lọ sójú ọ̀nà tọ̀tọ̀ torí ẹ̀ tọ́ba rí tọ́lọ́run bá fi ọmọ nà máa dúpẹ́ fọlọ́ ni mọ̀jà ni tí wọ́n máa lé lílé ka ọ́ tẹ́mi lè máa mú ọmọ lè máa mú ọmọ lè máa mú irọ́ lásán àìmọye ọmọ lè máa mú tó ṣe kẹfẹ́rẹ́ àìmọye ọmọ àfa tọ́jẹ́ kẹfẹ́rẹ́ ọlọ́run ọba àánú rẹ̀ làwọn ń tọrọ kì í ṣe justice rẹ̀ àánú rẹ̀ là ń tọrọ tẹ́lẹ̀ tí wọ́n tọrọ ṣèdọ́gba rẹ̀ tí <laughs> ẹ bọ̀ torí àánú rẹ̀ là ń tọrọ ọlọ́run ọba máa fi yàn mànà ẹni tó bá wù yóò fi mànà. ẹ wò bẹ́ẹ̀ yẹn ti pọ̀ tó láyé ọlọ́run á ní kémi pẹ̀lú rẹ̀ ká bẹ nínú ẹni tó wù ọ́ láti fi mànà kí là ní dúpẹ́ fọlọ́ sí. ṣé gbogbo adúlọ alágbálúgbó èèyàn tó sì náà wọ́n sẹ́lọ̀ ni wọ́n sẹ́lọ̀ justice ọlọ́run justice rẹ̀ ló fi mú àwọn sí náà ọ ó fi máa wà mànà kí náà ní dúpẹ́ fọlọ́n sí tá a máa ṣe ju ẹnìkan lọ ni àwọn àti ẹ̀fọ́ àgbà ẹni tó gbọ́n jù wá ló pọ̀ nù kékeré ṣùgbọ́n tó lọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa tí fọnà mà wọn so adúpẹ́ fọlọ́n o àmà lóore wallahu yad'u ila daris salam wa yahdi man yasha'u ila siratin mustaqim siratin mustaqim ọ̀nà ní islam ojú ọ̀nà ojú ọ̀nà tí ọ̀tọ̀ ni ẹ̀rí gbogbo nǹkan ní Islam clear nínú ìfẹ́kẹ̀fẹ́ rí kò sí nǹkan kan clear gbogbo ẹ̀ ló dojú sùn kò sí ètò yéèyàn mbẹ kò sí ètò yéèyàn mbẹ nígbà tó lọ bá nìkan sọ pé ara ọmọ ọ̀yá wọ́n sọ pé tọ̀ àdúrà táwọn máa ṣe fọ́ọ̀mà yóò jẹ àbẹ́là wọ́n sì ní gbé kẹ́ẹ̀gì omi wa wọ́n wà ní kó lọ bá akápò wọ́n ti fún ọ wà lọ bá ọ wà na ìwé tí wọ́n kọ fún ọ ọ nà fún akápò wa sọ pé méje seven hundred and fifty naira torí provision store ni seven hundred and fifty ti seven hundred and fifty wọ́n wà fún ọ wọ́n wà lọ mú bá wà wàlí ìjọba akọ ọba kù yóò wá mú àdínkù àbẹ́là àbẹ́là méje làdó àdọ́gba o yóò wá mú àdínkù àbẹ́là lápò yóò wá sànàsì tó wá ti wá sànàsì yóò wá sàdúrà sàdúrà sàdúrà yóò bá pa àbẹ́là méje rẹ̀ ti dó tán bá. <laughs> owó àbẹ́là méje mọ̀ fẹ́ẹ́ bá túkọ̀ sọ bẹ́ẹ̀ ó ṣe bínú sí ẹ <laughs> ẹ rí i pé kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ tọ́ ojú ọ̀nà tí ó yí àwọn iṣẹ́ nìkanjẹ́ náà sí ah, abẹ́là méjì ṣe á di ìdámẹ́lò abẹ́là làbẹ́ pè é ọlọ́run ọmọ ẹ̀yìn èèyàn tá ti fi gbowó lọ́wọ́ rẹ̀ abẹ́là ọ̀kan iná ni ẹ̀rọ ti ṣàdúrà tọ́jú méjì kan wọ́n sùn pa. so adúpẹ́ fọlọ̀ irú ìtànjẹ bá àwọn wo lórí ní Islam ẹni tó bá tiẹ̀ fẹ́ tàn ọ̀jẹ̀ bẹ́ẹ̀ rí i pé kó tó panu mọ́ ẹni tó jarun ó ti débẹ̀ adúpẹ́ fọlọ̀ so oore lọ́lọ́run ṣe fún wa pẹ̀lú Islam so àfi báwọn èèyàn wọ́n ti wá kórìíra rẹ̀ wọ́n kórìíra islam púpọ̀ láwùjọ wọn yìí islam tí ò lẹ́sàn jẹ́nu ó túmọ̀ sí pé ẹ̀jẹ̀ ìtànjẹ ní sànù sàn tiwọn wọ́n fẹ́ràn fún ọ̀tá àwọn jẹ wọn ò fẹ́ràn òdodo rárá rárá wọn ò fẹ́ràn òdodo bí irọ́ bí irọ́ bí ẹ̀tànjẹ bí irọ́ bí ẹ̀tànjẹ ẹ̀hẹ́n ìfọ́nìkan lọ gbómi kan wá wọ́n tàbí àti ẹ̀hẹ́n omi yẹn kì í bàá ti lókọ́ rẹ̀ nígbà tó yẹ pé bàbá kì í bá a ti lọ́sàdúrà sí wọn á lọ máa mú mu kú mu pọ́ìsìn ìtòǹtọ́ bá kó ara pálọ̀ ẹ máa lọ mú mu kú mu ẹ máa kó mu ẹ máa kó mu ẹ máa kó fún ọmọ àwọn ọmọ náà máa mú eléyìí ò bá kà kù ìkànnì kálukú kó kẹ́ẹ̀gì wa o àyè onígbà kẹ́ẹ̀gì nínú sẹ́ńtà yìí afẹ́ ṣe àdúrà kan pàtàkì sí àdúrà Ramadan ẹni tí ò lówó lówó. ẹni tí ń wá mọ́bìmọ̀ ẹni tí ń wá kó ẹni tó gbogbo káfíìrì ó kò wa irú níta máa ṣe nù àbí òye <laughs> irú níta ní máa ṣe tó pé nù tó ń ti Yorùbá kà ẹ̀ka jẹ́ ọlọ́ni sọ ń yẹn kìí sì ròyìn ọlọ́ọ̀ kìí sì tẹ́ lọ wíwèé ọlọ́run ṣe aláwọ̀ máa ń yẹ̀ṣà ìsọkúsọ gidi ni. àwọn ìyàtọ̀ máa ń yẹ̀ṣà òlọ́lọ́ ìsọkúsọ máa ń yẹ̀ṣà òlọ́lọ́ ń bá wọn. mo rò pé yíra ẹ̀yin ẹ̀gbọ́n tuma rẹ̀ wípé ẹni tó bá fẹ́ lọ́lọ́ ṣé ẹni tó bá fẹ́ lọ́lọ́ ṣé ọ̀rọ̀ ọ̀nu àbí ìsọkúsọ. ọlọ́run ẹni tó bá fẹ́ aláwọ̀ máa ń yẹ̀ṣà ọlọ́run ẹni tó bá fẹ́ kìí sọ òun ọlọ́wọ́n bá mi ẹgbọ́n tọ́lọ́wọ́n bá sọ kò síbi tọ́lọ́wọ́n ti ròyìn ara rẹ̀ pẹ̀lú mẹ́yìnẹ̀ṣà ẹ wọ̀rọ̀ tó síwájú rẹ̀ àtọ̀rọ̀ tó gbẹ̀yìn rẹ̀ ntọ́lọ́wọ́n sọ ni pé wọ́n yẹ ẹ̀dì iṣẹ́ ọlọ́run mẹ́yìnẹ̀ṣà orí mẹ́yìnẹ̀ṣà ní sẹ́yìn ṣubúlé ìlà siratin mustaqim nígbà tí sẹ́yìn wọ̀ọ́yẹ́ ẹ̀dì ọlọ́run àti máa fọ̀nà ma mẹ́yìn ẹ̀ṣá ẹnìkẹ́ni tó bá wù. ìlà ọ̀sẹ̀rọ̀ ọ̀sẹ̀ mustaqim lọ́sọ́jú ọ̀nà tọ̀tọ̀ wọn ò pé yé wa torí ẹ̀ kìí so kọ́ ọlọ́run kìí sòrò yẹn ọlọ́run ni mẹ́yìn ẹ̀ṣá ìyẹn ni pé ẹni tí iṣẹ́ ọlọ́run ṣubú lẹ́nu. máa fi ẹni tó bá fẹ́ lọ síbo ọ̀nà tẹlẹ ìjẹbù ti jẹ torí ẹ tó bá ti kọ sára ilé àbí mọ́tò lọ parí o àwọn èèyàn fi ní ọ ìtumọ̀ ní kólódò ni ọmọ nǹkan kan o á àsolódò làlájì làgbàjà á láì láì lọ ọ̀rọ̀ àlọ lónìí owó tó fi Ọlọ́run ní fi ọ kí kálukú bẹ́ẹ̀rẹ̀ lọ́lọ́wọ́ bá wọn sọ fún wa ẹ̀sán tí ń bẹ fún àwọn ẹni tó bá ṣe rere láyé ń bì. ọlọ́wọ́ bá wa kò sí ní tẹ́ bá ṣe kò sí nǹkan kan tẹ́ ṣe nítorí rẹ̀ tí ó gbé kò sí ní tẹ́ ṣe nítorí tọ́lọ́n tí ó torí rẹ̀ kí aká máa ṣe gbogbo níta bá ṣe nítorí ọlọ́ kásìrì pàǹtẹ̀ láti ọlọ́ àmì ìyàn tàṣà ṣe téèyàn tí ó sẹ̀sán sàṣàǹkẹlẹ ló ti sèyàn tí ó sẹsàn rẹ fún àmọ́ Ọlọ́run kò sí ní tẹ ẹ ṣe fún Ọlọ́run tó gbé owó lẹ náà ni kò sí bó ṣe kéré tó Ọlọ́run sàn fún yín ẹ̀mí yín lẹ náà ni ọba sàn fún yín torí ẹ Ọlọ́run ọba tó ṣe pé ìyín ṣe nǹkan kan fún kó gbé ńlọ tọ́ka sí dáàbà ń ṣe nítorí ẹ Ọlọ́run ni lil ladina ahsanul ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون أنا ولا أنفعروا nípa ẹ̀sán tó ń bẹ fáwọn tó bá ṣiṣẹ́ rere nílé ayé ń bí o iṣẹ́ rere tá à ń sọ náà nìkan gbọ́lọ́ngbọ́ o wọn gbọ́lọ́ngbọ́ tó máa ń sọ̀rọ̀ ṣẹ́ rere ní Islam ọgbọ́lọ́ngbọ́ ètò túmọ̀ sí pé tí káfíìrì bá ṣe ń tẹ̀yìn ń pè ń sẹ́rí kò ní ládàá wọ́n ní àkọ́kọ́ ìwà rí iṣẹ́ rí òun náà ní ìmánì torí ẹ̀ kò sí ìmánì kò síṣẹ́ rí àwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó ń sìn ń hùwà rí ọlọ́wọ́ bá san wọ́n lẹ́sàn tó dáa ju etí wọ́n ṣe lọ nílé ayé torí gbogbo ń bá ṣe nítorí tọ́lọ́ ìtọ́lọ́wọ́ san fún yóò dáa jùlọ ìtọ́lọ̀ wọn fi sáfún yóò dà ju tẹ́yìn sí lọ bẹ́ẹ̀ bọ́lá ti sọ yìí pé hal jazaa'ul ihsani illa al ihsan. ǹjẹ́ dáadáa ṣíṣe wa lẹ́sàn-án míì ju dáadáa lọ bí kò lẹ́sàn-án míì ju dáadáa lọ. torí rẹ̀ gbogbo ẹni bá ṣe dáadáa yóò rí dáadáa tó dáa jù gbà. wa ziyada àtàlékún yóò tún rí àlékún gbà. àlékún yìí ọkàrí àdìpẹ̀lẹ́ ẹ̀sán tó máa ń san pé gbogbo dáadáa kan tẹ́ bá ṣe o ẹgbẹ̀sán dáadáa. من جاء بالحسنة فله عشر أمثالها gbogbo ẹni tó bá ti lè ṣe dáadáa kan irú rẹ̀ mẹ́wàá lọ náà wà bó fi san ẹ̀yin náà tíra rẹ o ẹ̀yin ẹsẹ dáadáa ẹyọ kan mẹ́wàá lọ náà wà bó fi san fún yín tàbá wá rí dáadáa mẹ́wàá ṣe lónìí mélòó là ń retí lọ́dọ̀ Ọlọ́run ọgọ́rùn ẹ sáà ti dé káni èèyàn ọ̀dà pé torí ta lẹ́ ń ṣe ń ṣe tòrọ̀ lọ torí eh, èèyàn lè ṣàdédé rí ládàá náà gbà láyé yìí àdáwò ti ń bẹ pẹ̀lú bó ṣe rí ládàá gbà ti pọ̀ jù báwo ló fi kọ̀ǹtró ẹ̀mí rẹ tó fi jẹ́ tòrọ̀ ọlọ́run ló fẹ́ ṣe kì í ṣe torí àwọn èèyàn ti ń rí ọ àdáwò ńlá lélẹ́yìí ilé àdáwò ńlá làwà jàmá kì í ṣe ilé kánẹsẹ̀ wàlá ilé àdáwò ńlá làwà àníyàn wa báwo láàṣẹ jẹra wa ń pa tí ó sì jẹ́ kó gbóhùn tá à ń ṣètò ọlọ́run làwọn ń ṣe kì í ṣe torí àwọn èèyàn. nínú àlékún yìí òun náà ní pé ọlọ́run nígbà míì kì ṣe mẹ́wàá ní ọ̀sán fún ọ yóò lọ kódà a máa san ìlọ́pọ̀ ọ̀nà lọ́pọ̀ títí tó fi tó ìlọ́pọ̀ ọgọ́rùn-ún méje. eléyìí túmọ̀ sí pé ọlọ́run máa san àdìpẹ́ léyìí sẹ́ni tó bọ́ba ti ṣe fẹ́ bí ìkíláàsì yín bá ti ṣe pọ̀ tó bí tìtorí tọ́lọ́ǹtẹ̀ ṣe bọ́ba ti lágbára tó lẹ́nu yín bẹ́ẹ̀ lọ́wọ́ máa sàn àdìpẹ̀lẹ́ fún yín. nígbà míì àlékún dáadáa yìí ó tún kárí àwọn nǹkan tọ́lọ́wọ́ bó fún yàn nínú àlùjànnà láwọn àfẹ́ ńláńlá àtàwọn obìnrin ẹlẹ́yin jẹ́ àti ìyọnu tọ́lọ́wọ́ bó yọnu sí yàn àlékún. àlékún o tó kárí ntọ́lọ́ wọn ọba tó kó pamọ́ fún yàn ní ìtutù ojú nínú àlùjánnà èyí tó wá lọ láti gbogbo ẹ lọ òun náà ni wíwò tí àwọn ẹrú ọlọ́run wò ju ọlọ́run nínú àlùjánnà ọlọ́run dákun má ṣẹlẹ̀ wọ̀ wá wíwò ju ọlọ́run ó ju kéèyàn wà àlùjánnà lọ. sùdọ́ ìlú sọ wá nù hadith bọ́lá wọn sọ fún àwọn ọmọ àlùjánnà sẹ́yìn fẹ́ kí n ṣe nǹkan kan fún yín tó dáa ju tí mo ti ṣe fún yín lọ bí. alukó ọmọ òkú èwo ló òun ló ju àlùjánnà lọ ìwọ lọ ẹ tún wá máa wo àlùjánnà èṣù yẹn ẹ mọ̀ pé kò síbẹ̀ ṣe lọ́lá tó láyé yìí tẹ́ ẹ̀ máa gbádùn wàhálà ìgbádùn yóò sùn yín náà ni. wọ́n lè fi gbóúnjẹ sórí tébùn jọ kan ọ̀sẹ̀ kàdé pé adìẹ lójoojúmọ́ adìẹ lójoojúmọ́ táwọn ti ní fọwọ́ sí mi jọ. láyé náà <laughs> ẹ ẹ lọ mọ adìẹ sẹ́sẹ́ lomi tọ́ba rí o lè dákú <laughs> kó tó jẹ́ yóò ti dákú so ẹ̀yin ti wá gbé gbégbégbé yóò sì sùn ní pé á ah, adìẹ lójoojúmọ́ á ah, ẹgbẹ́ pánú ni. <laughs> adìẹ pààyàn bàbá yìí yàrá ah, ẹ pààyàn pẹ̀lú adìẹ o. alìjẹ́nà bí dáadáa ti wá pọ̀ ń bẹ̀ tó kè é sún yà torí kí bá máa sún yà ọmọ alìjẹ́nà kọ́ fẹ́ sáko ń bẹ̀ ń jẹ́mu. ìgbà tó pọ̀ kè é yà ibi dẹ́sí màtí lé ayé ọ̀gá mọ̀ kankan ní ìsìn Ramadan là ń gbà yìí ẹlòmíì àwọn ìyàwó wọn láti aago mẹ́wàá àrọ̀ ni wọ́n ti kò mọ́ ètò àdáná àdáná àdáná àdáná bóòlù làwọn sì gbọ́ oríyìn lọ́dọ̀ ọkọ àwọn ọba ti ráìsì yóò sẹ́wà yóò tún ṣe kínní kan supageti yóò tún ṣe kínní kan macaroni yóò tún ṣe kínní kan ẹyin yóò tún ṣe kínní kan àbí bẹ́ẹ̀ so wọ́n wàá máa ṣe wàhálà ńjọ wọ́n á dájọ́ wọ́n dájọ́ wọ́n dájọ́ wọ́n dájọ́ wọ́n dájọ́ wọ́n sórí tébù ẹran dúró lọ́tọ̀ ẹja dúró lọ́tọ̀ pàmò dúró lọ́tọ̀ kàkí dúró lọ́tọ̀ gbogbo náà <laughs> bàbá tí fi gbogbo nǹkan yìí sọrí ló ń bá dé ló ń bá ní ẹ bá ẹ fún lábọ́ ń bá bàbá sùn lọ. a gbogbo oúnjẹ yìí kọ́ sáà ẹ máa jẹ nǹkan yìí. <laughs> pé òun a gbogbo la ilaha illallah ilé ayé nù ilé ayé nù kódà ò ní wojú obìnrin tó lọ́n ṣe wàhálà látàárọ̀ gá pé ah, ọlọ́run sọ ọlẹ́sàn rí ẹ máa jẹ́ àlùjáná ò rí bẹ́ẹ̀ kò sí oúnjẹ kan tí wọ́n ń dànù kò sí pé ẹ̀yìn kò lé wọn lọ wòran bẹ́ẹ̀ wọ́n ti fún oúnjẹ ṣòfò ìgbádùn ni tí ò sí aburú bẹ́ẹ̀ torí ẹ̀ wọ́n gba àlékún nínú àlùjáná nígbà tí ìgbádùn yìí bá wá pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ ọlọ́run á ní sẹ́yìn fẹ́ kí n ṣe nǹkan kan fún yín tí n tí ì ṣe fún yín sẹ́yìn fẹ́ ìdẹ̀ra kan tẹ́ ẹ̀ tí ì rírú ẹ̀ rí wọ́n ní ah ìwọ lọ kí ni ìdẹ̀ra tó tún ju eléyìí lọ kí ni ìdẹ̀ra tó ju eléyìí lọ torí wọ́n ní ẹni tó tálákà jù torí kò sí tálákà lálùjáná o ẹni tí ò ní ní jù lálùjáná yóò nírú ilé ayé wa yìí lọ́pọ̀ mẹ́wàá nǹkan bẹ lálùjáná ṣé nítorí tilẹ̀ ayé tí wọ́n wá ń tẹ̀yìn láàásọ àlìjáná nù láàásọ tá táà ní rí mú ọlọ́mọ ṣètò wa ló fò. so nínú àlìjáná yẹn ẹ wá wò bọ́lá kálukú ó ti pọ̀ tó kò sì sí kórìíra kò sí bínú ara ẹni ìgbádùn ńlá mi ìtùnú torí bó lówó bá lówó títí nìsín tó bá ro tàwọn tí ń bínú rẹ̀ yóò kókó ládùúgbò tó bá kókó ládùúgbò míì náà ọlọ́run tún sáwọn tí ó tún máa bínú rẹ̀ ńbẹ̀ náà ṣé yóò kókó láyé ni òkúkú ní kókó láyé àmọ́ náà jẹ́nà kò sí sẹ́nìkan lépa ẹnìkan pẹ̀lú àìdá àti pẹ̀lú aburú tọ́lá wọn ti yọ gbogbo gẹ̀dẹ́gẹ́dẹ́ burúkú kò lọ́kàn kálukú à ń bínú ara ẹni ìbínú ara ẹni tẹ̀m̀bẹ̀lẹ̀kún kìí ta àdókù gbogbo ó ti kó lọ́kàn kálukú gbogbo wọn dọ́mọ àyà lódodo àwọn máa ń sẹ́nu àti wọ́n lọ kí ló tún tó ti ṣe fún wa ọlọ́wọ́n bá wa fi ojú rẹ̀ yóò fi hàn àwọn máa ń wọ́n wá rí i pé lódodo ṣáájú káwọn tó ojú ọlọ́run àwọn ò tí ì rí dẹ̀ra Allahu dákun má lè wà wá iṣẹ́ tá a sì tá a dákun má wà wá akíkàtà téèyàn bá ronú dáadáa dáadáa nípa alẹ́ ayé wa ẹ mọ̀ pé irọ́ lásán kéèyàn ó gbìyànjú láti sin lọ kéèyàn ó sì sin lọ tọkàntọkàn torí pé kú inú títún àwọn ìjà isi ṣe náà ni wọ́n fi máa ṣèṣirò fún yín bí ọba á dáadáa ṣe ń kọ́ sí ọba ọba ilé tá à ń ọmọ tá à ń bíjọ owó tá à ń kò sí kankan tá a gbé kankan kò sí kankan tá a gbé lọ́bì kankan àwa tá a wà ń dáńfó wa iná ìlànà torí ẹ ṣe tọ́lọ́wọ́n bá ń sọ ń bì. torí rẹ̀ Al-Imam Ibn Kathir ó ní wíwo ju ọlọ́run àlékún ni o tó tóbi ju gbogbo nǹkan mi tọ́lọ́wọ́n ṣe fún yàn lọ. àwa ní jẹ́nitọ́ lẹ́tọ̀ọ́ sí ta bá wà lìjẹ́nà pẹ̀lú iṣẹ́ wa kì í ti tẹ́ wa tá a ṣe láti lẹ́tọ̀ọ́ sí ká rojú ọlọ́run kí ni tẹ́ tá a ṣe náà. àjùlọ ọlọ́run ìkẹ́ àti àánú rẹ̀ ni o àjùlọ ọlọ́run ìkẹ́ àti àánú rẹ̀ ni o. àwọn ìgbà wá wá ẹni wọ́n ti ń sàlàyé wípé wọ́n ziyada ziyada ń bẹ̀ pé ìtumọ̀ rẹ̀ ni an-nazaru ila wajhihi al-karim wíwojú ọlọ́run ọba ọba alápàlẹ́ tafsiri yìí wá látọ̀dọ̀ abubakar ní sadiq radiyallahu anhu ó sì fẹsẹ̀ ẹni lẹ̀ tá abubakar sì tafsiri báyìí ó tún wá látọ̀dọ̀ hudayfa ibn al-yaman ikú náà sì tafsiri yẹn báwọn ó tún wá látọ̀dọ̀ abdullahi ibn abbas. رضي الله عنهما يقول الناس التفسير يا باي تو بقى هو صحابي ناس التفسير وزيادة قالوا هو أجوالهم وضعي له دعوة وفي من الظوامي ما كان متابعين بسعيد بن المسيب عبد الرحمن بن أبي ليلى عبد الرحمن بن السابق ما كان مجاهد أكرم عامر بن سعد àti àpá ọ̀bàhák alḥasan qatada as-sabbi muhammad ibn ishaq àtàwọn míì nínú àwọn aṣíwájú àtàwọn tó dé gbẹ̀yìn gbogbo wọn túmọ̀ wọ ziyada wọn túmọ̀ rẹ̀ bin nadari ila wajhillahi al-karim pẹ̀lú pé wíwojú ọlọ́run ọba alápọ̀nlé ni. àwọn àdéhùn sì wà látọ̀dọ̀ anábì muhammad sallallahu alayhi wa sallam tó fi pé àwọn ìtọ́fẹsẹ̀ rìn lẹ́nà bẹ́ńbẹ́ nípa pé wọ ziyada ń bẹ̀yẹn ìtumọ̀ rẹ̀ ní wíwojú ọlọ́run ọba ẹlẹ́dàá wa. ó wà nínú hadith ناتي ودا صهيب رضي الله عنه صهيب الرومي أن رسول الله صلى الله عليه وسلم تلا هذه الآية ولا نبي كاية من سورة يونس للذين أحسن الحسنى وزيادة وقال النبي صلى إذا دخل أهل الجنة الجنة تعم الجنة بوى الجنة وأهل النار النار تعم ننس وننات نادى مناد قل ألقك يا أهل الجنة أيها الجنة inna lakum 'inda Allahi maw'ida dájọ́jọ́ ẹ̀ládé nǹkan ò pẹ̀lú ọlọ́run ẹ̀ládé nǹkan pẹ̀lú ọlọ́run yuridu an yunjizakumuhu ọlọ́run ti fẹ́ pé àdéhùn yìí fún yín. sayaqulun àwọn àlùjànnà wa sọ pé wa ma hu kí ni àdéhùn náà alam yuthqil alam yuthqil tí bọ́lá ti mú kó sùn wá sí ẹ̀wọ́ tẹ́wọ̀n tó fi sànù wá fi wá sàlùjànnà náà. ألم يبيض وجوهنا تبلون تموكجي وففون لغة جدد بركتي ويدخلنا الجنة أسس في الجنة ويزحزحنا عن النار من النار تبلون تجي واجنا سنة كنا لون تفيفوا قال أنا بني فيكشف لهم الحجاب ولو وضع السقاية يسجد قول جوا فينظرون إليه وضع ما هو له فوالله mo fi ọlọ́run búra anábì ní bá a sọ̀rọ̀ o ma a'tahumullahu shay'an ahabbu ilayhim minan nadari ilayhi kò sí nǹkan kan tó lọ́n fọ́ ma alìjánná tó wọ́ ma alìjánná tó wíwo ju ọlọ ọlọ́run dàkú má ṣe lé wa wa o wala aqarra li a'yunihim kò sí nǹkan kan tó lọ́n fọ́ wa tó mú kó ju wọn tutù bí fún owó ju ọlọ ọlọ́run dàkú má ṣe lé wa wa. hadithi imaamu ahmed ló gbé jáde ó sì fẹsẹ̀ rìn lẹ̀ bákan náà imaamu muslim wọn náà gbé jáde nínú sàhíhì rẹ̀ ọjọ́ hadithan sàhíhì àtàwọn tó pọ̀ nínú àwọn olùmọ̀ nípa hadith àwọn náà gbélé jáde nínú tírà wọn. ó lè báyìí wa òfẹ́ nìkan nínú wa tí ò fẹ́ láti wà lùjánà o torí ẹ̀ ó sì wù wá láti wojú ọ lọ ṣùgbọ́n sẹ́láàsì o ara sẹ́tàsì náà ní Ramadan yìí sẹ́wọ̀n pé man sama Ramadan imanan wa ihtisaban ghufira lahu. ما تقدم من ذنبه ẹnì kan tó bá gba Ramadan torí pọ gbọlọ́ngbọ́ ló ṣe gbà àtikọ́dọ̀ Ọlọ́run nìkan ló tún wẹ̀sán rẹ̀ ló ṣe gbà Ọlọ́run ṣàforíjì gbogbo ètò ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ kọ́lọ́n ká wá pẹ́ni tí ó rí ọ̀la ńlá yìí. wala yarhaqu wujuhahum qatarun wala dhillah ojú wọn ojú wọn ò ní sókun àwọn tí ọlọ́run ọbọ̀ fún dáadáa lórí dáadáa tí wọ́n ṣe tí wọ́n tún láǹfààní àti rójú ọlọ́run ojú wọn ò ní sókun àbùkù òsì ní kanjú wọn nítorí pé wọ́n ṣe dáadáa yàtọ̀ sáwọn káfíìn àbùkù òṣojú wọn ojú wọn ó sì sókun bíríkìtì lójú ọ̀daràn sókun wọn àdíjú mágbárí ni láwọn ọ̀daràn ṣùgbọ́n àwọn eléyìí ìmọ́lẹ̀ ni ó lékè ojú wọn sórí àti gbọ́tọ́ lọ́nà ọjọ́ tí àwọn ojú kan dúdú birikiti táwọn ojú kan sì fọ̀fọ̀. wọ́n á mẹ́lẹ̀ lẹ́yìn sọ́dọ̀ tó ojú òhóhùn akẹ́fẹ́rẹ́tùn bá dẹ̀ ìmánìkùn fọ̀dọ́kù làdáàbẹ̀ bímọ kúntùm tẹ̀fọ̀rọ̀. wọ́n á mẹ́lẹ̀ lẹ́yìn bíyọ́dọ̀ tó ojú òhóhùn tẹ́fì rahmatillah hum fiha khalidun. àwọn ẹni tó yẹ kójú wọn dúdú birikiti wọn ní ṣùgbọ́n àwọn ìtọ́jú wọn funfun àwọn máa bẹ nínú kí ọlọ inú rẹ wọn máa bẹ gbére kése torí ẹ àwọn ẹni tí ó rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ tí wọ́n láǹfààní àti wàlìjẹ́nà tí wọ́n tún lójú ọlọ ojú wọn ò ní dúdú wọn ò ní díjú mọ́gbárí àbùkù òsì ní jẹ́ tiwọn nítorí pé ẹni tó sin lọ àbùkù ẹ jẹ́ tiẹ̀ kì í sì ṣe ẹni tí wọ́n lè fojú kéré ẹnìkan ò ní tẹ́ wọn ní kọ̀kọ̀ ẹnìkan ò sì ní tẹ́ wọn gbangba ọrọ wọn gẹ́gẹ́ bọ́lá ti ṣe sọ ni fawaqahumullahu sharra dhalika al-yawmi níbi aburú pàdé ojú àti ìdùnnú wọn pàdé ojú àti ìdùnnú ìyẹn ni pé wà lójú wọn ìdùnnú sì máa bẹ nínú wọn bá dákun nínú wọn dákun àánú àtúkẹ́ rẹ àmín bẹ́ẹ̀ ni máa mi nà kẹ̀sí náà tún sọ ló tún ṣàdúrà ló ṣe àmín kò sẹ́ni tó kọjá pé ń wà kí ọ lọ kò sẹ́ni tó kọjá pé ń wà ọlọ́run wà wá torí ẹ ẹ ká dúró bì adúró síbi ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí kí là túnbọ̀ tá àwọn ọ̀daràn kí là túnbọ̀ tá àwọn tó sa ìdá aláyé báwo lójú tí wọ́n ṣe rí irú báwo lọ́lọ́run sì fi àti pé sẹ́tàn máa wọ náà ṣé wọ́n jáde tọ́jọ́ ń bọ̀ tọ́jọ́ pè wọ́n jáde kó nu náà bí òsì ọlọ́run là ń bẹ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù àlùjáde tá à ń gbọ́ àròyìn rẹ̀ yìí ṣé wàá lọ́kàn nínú ẹni tí ó rí wọ̀ ṣé wàá lọ́kàn nínú ẹni tí ó rí wọ̀ ní rọrùn ọlọ́run dákun wọ́n ṣe lé wọ̀ wá iṣẹ́ kan lè yẹn ṣe tí fi ráàlùjá náà wọ̀ ọlọ́run dákun ṣé ní rọrùn fún wa. ọlọ́run ọba àtàwa àtàwọn ọmọ wa àtàwọn aya wa àtàwọn òbí wa àtàwọn ọmọ aya wa mùsùlùmí lápapọ̀ ọlọ́run dákun sí wa lọ́mọ àlìjẹ́nà ọlọ́run dákun sí wa lọ́mọ àlìjẹ́nà ọlọ́run náà tọ́ sí wa ọlọ́run náà tọ́ sí wa wa lọ́kàn nínú àwọn tó fi iná fi ju ara wọn ọlọ́run wa lọ́kàn nínú àwọn tó fi iná